ما زال النبي صلى الله عليه وسلم يوصيهم في جميع أمورهم لذلك يستوصوا هؤلاء الصحابة في جميع أمورهم عباد الله فاعلموا إن هذا الذين دين العلم إن هذا الدين دين العلم والعمل وليس لمجرد الاهتمام وتمام العقل ولذلك تجدون الصحابة الكرام وبتواضع والاستسلام يستوصون النبي صلى الله عليه وسلم في سفر والأضر مهما بلغوا من الفهم والمعرفة وإليكم بعد وصايا النبي صلى الله عليه وسلم لمعاذ بن جبل رضي الله عنه لما أراد سفر عن عبد الله بن عمرو بن عاص رضي الله عنه أن معاذ بن جبل رضي الله عنه أراد سفرا وخشي أن يحول أن يحول السفر بينه وبين رؤية النبي صلى الله عليه وسلم مرة أخرى فطلب من النبي صلى الله عليه وسلم أن يوصيه بوصية جامعة في دينه ودنياه فقال صلى الله عليه وسلم اعبدوا الله ولا تشرك بي شيئا فهي جامعة كافية حيث كانت عبادة الله سبحانه وتعالى وتوحيده وعدم الإشراك به غاية التي من أجلها خلق الله الجن والإنس كما قال في قوله وما خلقت الجن والإنس إلا ليعبدون فأراد صحابه الجليل فأراد صحابي الجليل أي معاذ بن جبل أن يتزود من النبي صلى الله عليه وسلم بوصايا عديدة أو بالتفسير لهذا الإجمال فقال يا نبي الله زدني فقال إن فقال إذا أسات فاحسن فقال يا نبي الله زدني قال استقم وليحسن خلقك ومن أيضا ما قال النبي صلى الله عليه وسلم لمعاذ بن جبل رضي الله عنه اتق الله ثم كنت وعتب سيئة الحسنة تموها وخالق الناس بخلق حسن أخرجه الترمذي adúpẹ́ fún ọlọ́run a sì bẹ̀rẹ̀ ìbánisọ̀rọ̀ wa pẹ̀lú orúkọ ọlọ́run ọba náà ọpẹ́ kó máa jẹ́ ti ọlọ́run ọba ọba tó pa wá láṣẹ ká jẹ́ni dáadáa ká máa hùwà dáadáa ọlọ́run ọba eléyìí tó tún kọ̀ fún wa níbi gbogbo ìwà tó ṣe wípé bí wọ́n bá ṣe é fún wọn náà ọkàn tiẹ̀ náà ó kọ̀ ọ́ bí wọ́n bá hù sí wọn náà kò ní tẹ́ wọn náà lọ́rùn bí wọ́n bá ṣe sàkánì rẹ inú ó bí wọn náà yìí pé àá irú ìwà wo leléyìí adúpẹ́ fún ọlọ́run ọba yìí ayìn ọba tó jẹ́ kẹ́lẹ́ yìí ó yé wa nínú ẹ̀sìn yìí eléyìí ò dáa eléyìí ló dáa kò tún wá máa lórí àlàyé nìkan ó tún ṣe wá lójú kòkòrò tó lè mú wa ṣe dáadáa ọ̀hún ó kó àwọn oríṣiríṣi nǹkan kalẹ̀ láti lè fi ṣàlàyé fún wa pé eléyìí ọ̀dà ẹ má ṣe iná bá ṣe ń tí ọkàn gan ẹ̀rẹ́ ìyẹn ló wá ń sí wa láyà níbi ká lè ta kété sí àwọn èyí tí ò dánú wà wọ̀nyí àwọn àwọn ọlọ́wọ́n báyìí ló ràn lọ́wọ́ o láti lè jẹ́ kí èyí tó ṣàlàyé pọ̀ dáa nì kó lè máa rọrùn fún wa láti lè jẹ́ kéyìí tó sọ pé kọ̀ dáa nì kó lè máa jẹ́ ntí àwa náà máa kórìíra nù ẹ̀mí tá a sì lè máa jìnà sí i àwa ń wà lálàforíjì kúrò níbi àwọn àyè tí a ti ṣe ṣáájú kò foríjì wá ń bẹ̀ bákan náà a sì ń wá ọlọ́run ọba yìí ní olùmọ̀nà gẹ́gẹ́ bó jẹ́ pé òun náà làwa nígbàgbọ́ sí òun la gbára lé òun là á sì ń sẹ́ni tútù bá gbogbo àwọn àṣìwà sọ́dọ̀ ẹ̀ bákan náà àwọn ọlọ́run ọba yìí ní olùṣọ́ ní gbogbo àwọn aburú ẹ̀mí wa àwọn etí ò dáa nínú sí ọwọ́ ẹni ẹ̀ńtọ́lọ́ ọba ìbá fi mànà náà ni ó mànà ẹ̀ńtọ́ bá yìí sọnù kò sẹ́ńtọ́ lè fi mànà láéláé. bákan náà jẹ́rìí pọ́nlọ́ ọba yìí ọ̀ka ṣoṣo ni kò sẹ́ńtọ́ lè fi jọ́ bẹ́ẹ̀ náà là ń jẹ́rìí pé anábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rú ọlọ́wọ́ ọba yìí ni òjíṣẹ́ rẹ̀ ní ẹ̀ńtọ́ ṣe yí pé pẹ̀lú gbogbo ti ń oore pátá gbogbo tó lè máa sọ yí pé oore ni òun fi rán anábì sallallahu alayhi wa sallam ànábì wá ní níbi pàpé dáadáa bọ́lọ̀ ń ṣe dáa kò ní pààyàn láti pé ẹ ṣe dáadáa kan àyàfi ká ẹ rí i pé òun náà ti ṣáájú yín bí dáadáa òun bó bá ní ẹ máa ń ṣe nǹkan kan tó jẹ́ dáadáa téèyàn lè gba aláàdá ń bẹ̀ ẹ bá ẹ bá ànábì wájú ń bẹ̀ ni ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àjẹǹjẹ tán oore tá ń pè lálùbáríkà kọ́ máa bá ànábì náà kọ́ máa bá àwọn aráalé kọ́ máa bá àwọn sọ̀hábà kó máa bá àwọn ìyàwó ẹ̀ kó máa bá àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ tí wọ́n nígbàgbọ nínú ẹ̀ àwọn ẹni tó yẹ pé wọ́n jẹ́ kanú àwọn olóríire ò já wọn kanú ẹni tí ta kété sí kílà nẹ́bi sọ kílà nẹ́bi wí ò wọn ta kété sí jẹ́ olùbásọ olùnígbàgbọ́ sí ànẹ́bi àti gbogbo ànẹ́bi ọlọ́run ṣáájú àti gbogbo òjíṣẹ́ ọlọ́run papọ̀ lápapọ̀ kí ìkẹ́ ọlọ́run náà kọ́ máa bá nǹkan kan ọba kọlu ọpọlọ wa àwa tó rí wa bá pé ká lọ pa ìwọ̀n ọlọ́run àwa tó rí wa bá pé tá a sì nígbàgbọ́ ká lọ pa ìwọ̀n ọlọ́run torí wípé òun ọlọ́run ọba àlekè ọ láti sọ ti ń jẹ́ ìrántí ìrántí tó lè mú wa bẹ̀rù òun ọlọ́run ọba yìí wọ́n ti sọ kalẹ̀ ní Al-Qur'ani o ẹ ọlọ́run níbi àyà yìí kátó lọ síbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn àáfàá sọ nínú ẹ̀ àbí kátó lọ síbi eléyìí tí àáfàá wa Qurtubi sọ nínú àwọn nǹkan mi táwọn àáfàá tún sọ lórí ẹ̀ ẹjá wo pípè tọ́lọ̀ ń lóun pé àwọn ẹni tó rí wọ́n pé ìgbà tí wàá ròyìn àwọn tó rí wọ́n pé ìgbà tí ó sọ àwọn tó rí wọ́n pé ó láwọn tí wọ́n nígbàgbọ́ nu Ọlọ́run abẹ́rẹ́ nǹkan bákan náà ìgbà tí ó tún dájú kọ yípa àwọn olóhùn dájú pé kápáyà òun ọlọ́run ọ̀rọ̀ yìí kọ ó láwọn tí wọ́n rí wọn pé tó ti jẹ́ sí pé wọ́n nígbàgbọ́ nu ọlọ́run ọba yìí náà ni o ẹ wo ọ̀rọ̀ méjèèjì yẹn ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ó fẹ́ jí ká mọ̀ pé gbogbo ẹni tí ó bá ti nígbàgbọ́ nínú ọlọ́run ọba tó dáa tí wọ́n bá ń ta lórí rẹ̀ ò pé òun rẹ̀ yẹ kó dáhùn tí wọ́n bá ń ta ní dèdèrè tá ló mu gọ̀ọ́ òun náà lẹni tí kò dá ọlọ́run ọba tó dáa mà tí ò sin ọlọ́run ọba tó dáa tó wá jẹ́ sí pé nǹkan tọ́lọ́run ọba yìí dá òun náà ní sìn ìbámu síbi ọlọ́run ọba àlekẹ́ láti sọ̀rọ̀ yìí ni o bákan náà tó bá wá rí bẹ́ẹ̀ wọ́n tí wọ́n náà wá ríra rẹ gẹ́gẹ́ bíi wípé ìwọ náà nígbàgbọ́ nú ọlọ́run tí wọ́n náà sì bẹ́ẹ̀ sọ wípé ìwọ náà ń sin lọ́run ọlọ́run ọba àlekẹ́ ọlá wa ń sọ wípé ntiwọ náà tiwọ náà fi pé nígbàgbọ́ òun ni kí wọn náà jẹ olùpáyà ọlọ́run o tá a fi mọ̀ ọ́ ló nígbàgbọ́ òdodo òun ni kí wọn náà jẹ tí wọn mọ̀ páyà òun ọlọ́run torí pé òun ọlọ́run ọba òun ti sọ ntẹ́ máa fi rántí òun ọlọ́run tí ìpáyà ọlọ́run ọlọ́run yóò fi jẹ́ tiyín òun ti sọ kalẹ̀ náà alukur'an àfàwà Qurtubi wa ń sọ fún wa pé ọlọ́run tó ní ká páyà òun ní kalẹ̀ fún wa náà alukur'an tó ní ká bẹ́ẹ̀ wùrù yìí olóhùn náà ni ká máa ṣiṣẹ́ lórí gbogbo ní tó bá ti pa wá láṣẹ pé ká ṣe ká rí i pé ìtọ́ pa wá láṣẹ pé ká ṣe òun láà máa ṣe ká sì ta kété sí gbogbo ní tó bá ti jọ mọ́ ìyapa àṣẹ ọlọ́run gbogbo ní tó bá ti ní òun ṣe papọ̀ mọ́ ìfi ìlànà tí ọlọ́run bá lè kí ọlá tó fẹsẹ̀ wá tó bá ti ta kòwó ká sí ẹ̀yẹ́rú sẹ́yìn ọlọ́run ẹjẹ àlọmọ yìí pé àwọn sahabatul kiram tí wọ́n já àwọn ẹni rè ṣáájú wọ̀nyí tí wọ́n jọ ọmọ kéwà nẹbí wọ̀nyí àwọn yìí máa fi ká máa lọ lè béèrè pé kànẹ́bí ó ṣe wáàsí fáwọn kànẹ́bí ó sàsọ́ọ̀lẹ̀ fáwọn òye fi ṣeré wọ́n máa lọ bẹ́ẹ̀ ń gbogbo gbà tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ káwa náà ọlọ́mọ yìí pé ẹ̀sìn wa yìí ẹ̀sìn kan ni o tó ṣe pé ẹ̀sìn kéyìí ó ní mà kó sì máa lò ó ni kìí ṣe pẹ̀lú pé yẹn kàn akitiyan yẹn lásán nìkan kùn gbá ah, ọlákitiyan di ẹ̀sìn kódà bàbá alásàlátù ni ìyá alásàlátù ni kódà ṣòkòtò rẹ̀ ò tó lẹ̀ kódà irun gbọ̀n ní lókè yìí kódà gbogbo gbà ní máa wé láwà ní tẹ̀sùbá òkè ń já lọ́wọ́ lórí àìmọ̀ kan lórí àìmọ̀ kan eléyìí wòye ṣe ń ọlọ́wọ́n bá àlekè ọlá gbé ẹ̀sìn wa lórí o ẹ̀sìn wa òun lẹ̀sìn ìmà ìpè tó ń ṣe yẹn kí ni tó fi dá ọ lójú pé ntọ́lọ̀ ni kò ṣe ni sórí tọpa dọ́dọ̀ ànábì bẹ́ẹ̀ ìpè ní ẹ̀sìn ni torí tí ó bá ti jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ànábì ẹ̀sìn ni o téèyàn bá ti wù kó múra sí i tó bá lóun ń sìn ẹ̀sìn ni o bí tí wù kó múra sí kó ṣe é tó tí ọba ti jẹ́ ẹ̀sìn ẹ̀sìn ni kọ́dà òfò àdánù ni fún tọ̀ ń jọ́gbọ̀dà lè kíá mọ̀ kọ́lọ̀ nǹkan là wà níbi eléyìí. ẹ̀sìn wa ẹ̀sìn mà ní kìí ṣe ẹ̀sìn pé èèyàn lákìtìyàn èèyàn lákòólẹ́kà lórí kóhun ó ṣètò ọlọ́run nìkan o kódà òun gan ni ó sì máa júwe pé èèyàn jẹ́ ọlọ́pọlọ pípé pẹ̀lú kí wá ṣe pé ìjẹ́ ọlọ́pọlọ pípé nídìí màtáyé bíi tí wù ú kó ṣe pé nínú oyè tó gbajúmọ̀ táwọn èèyàn máa ń lé kí pàápàá jùlọ ní akadẹ́mì òun náà ni kí wọ́n sọ yìí pé ṣe pòfẹ́sọ̀ ó ti tán àti ìtúnróyè mi tí wọ́n tún wá mú wá tó tún wá ju pòfẹ́sọ̀ lọ èèyàn lè jẹ́ pòfẹ́sọ̀ kí àwọn àáfà olùmẹ̀sìn sọ yìí pé olódo ni wọ́n kí ló dé tí wọ́n fi olódo torí pọ́rẹ́sì yé wọn gbogbo ẹni tí ọba ti tọrọ ẹ̀sìn ọba ti yé e tí sì ń júwe ara ẹ̀ gẹ́gẹ́ bíi pé mùsùlùmí lòun gbogbo orú oyè tó wù kó lè gbà nídìí ayé tí ọba ti sí máa tẹ̀sí ń bẹ̀ kò sí ń tá pẹ̀lú ẹni bẹ́ẹ̀ jó lódò lọ. torí ìdí eléyìí èyí wá máa rí rẹ̀ gẹ́gẹ́ bíi pé ọlọ́pọlọ pípé lòun kó wá gẹ́gẹ́ pé nídìí ìjúwe ara ẹ̀ gẹ́gẹ́ bíi ọlọ́pọlọ pípé yìí ń tá a bá nídìí ọpọlọ ẹ̀ òun ni gbogbo tí bá ti ń takò tọ́lọ́hún tí bá ti ń takò ti ìlànà ta nẹ́bì tí bá ti ní ọlọ́run wí ànẹ́bì sọ ọpọlọ rẹ̀ torí kó pé ọpọlọ òun torí kó mú nì òun náà ni ó fi máa da ìlànà tọ́lọ́hún ìlànà ta nẹ́bì rú máa wẹ̀ èèyàn lọ́wọ́ tọ́ba rí bẹ́ẹ̀ ẹ̀ wá rí látara eléyìí òun ló fà á tó fi jẹ́ pé àwọn sọ̀hábà àti ìjúwájú sẹ́ẹ̀lẹ̀ fọlọ́hún yányá torí pé nínú tí àwa nínú nǹkan tí àdánwò tá a kàn láwùjọ tá a wà lẹ́ni nìyẹn àwọn èèyàn fẹ́ juwọ́lẹ̀ fún tọlọ́hún má wọn ò fẹ́ juwọ́lẹ̀ fún ọlọ́hún wí ànábì sọ má èyí tó bá ti fẹ́ bá ìfẹ́ inú wọn mu pé nǹkan tèmi láìkì ń tèmi èmi ò láìkì í kẹ́ni kan bá sọ fún mi pé eh, sàràsàrà sàràsàrà nìkan gbogbo wa èmi ò lẹ́kẹ̀ àní kọ́ ma pé ẹ yóò bá nẹ́bì ká nawọ́ sókè ká fò òkè èyí tẹ́mi láìkì nu ó ṣe lè jẹ́ sí pé èyí tí wọ́n láìkì lọ́ọ́ máa sọ pé ó wù ọ́ láti ṣe kí ni tó láìkì lọ́rọ̀ ẹ̀sìn ìyẹn lè láìkì nǹkan tó pọ̀ tọ́lọ́wọ̀n ọ̀fẹ́ kó yẹ pé ìtọ́ ọ̀fẹ́ òun gan-an lọ́nà láti kó sọ́wọ́ ṣèitán lọ́pọ̀lọpọ̀ gbà ṣèitán ni ọmọ wa darí ẹ̀ bí bá ti wá ń darí ẹ̀ òun ni ó máa wá fún ọ náà nínú ibi tó bá ti ń darí ẹ̀ sí òun ni ó máa fún ọ nìwọ́n náà máa fi sọ lẹ́mìí rẹ gbogbo ntọ́ jẹ́ ìpìlẹ̀ nínú ẹ̀sìn báyẹn bá ti ń sọ ọ máa kórìíra rẹ̀ ni gbogbo ìtọ́nà ń fẹ́ ká ṣe bí bá ti ń sọ létí rẹ òní fẹ́ gbọ́ ṣùgbọ́n ìtọ́nà wọn ò fẹ́ àbí ìtọ́ tako lànà àti tọ́lọ́hùn tànẹ́bì táwọn kan sì ń ṣe é lórúkọ ẹ̀sìn òun lọ́wọ́ máa nífẹ̀ẹ́ sí òun ni wọ́n máa pè lẹ́sìn òun ni wọ́n máa wù ọ́ látara bẹ́ẹ̀ àwọn sọ̀hábà tá a bá fẹ́ jọ àwọn ẹni rè ṣáájú tí wọ́n gbẹ̀sìn lọ́wọ́ ànẹ́bì pẹ̀lú tẹríba tí wọ́n ní wọn àjúwọ́jú sẹ́lẹ̀ fọ́rọ̀ ọlọ́run dépò pé wọn a máa lọ bá ànẹ́bì kódà bá ànẹ́bì bá wà nínú àjò wọn fẹ́ ṣe àbá àgán fẹ́ ṣe ìrìn àjò ni wọn lọ bá ànẹ́bì pé ànẹ́bì dákun ṣe wáàsí fún wa anabi dákun sàsọ́ọ̀lẹ̀ fún mi ẹ̀rí wọ́n wà nílé ni anabi wà nílé ni àwọn náà wà nílé ni wọ́n wà nílé àjò ni àbá anabi wà nílé àjò ni bí tí wù káwọn wọ̀nyí kọ́rọ̀ òye wọn tó bí tí wù kọ́rọ̀ wọn ó bùn wọn nímà tó wọn ò rí ìmọ̀ tiwọn bígbà táwọn ọmọ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ anabi wọn ò rí gbogbo ntọ́lọ̀ ń bọ̀ àwọn bígbà táwọn ò tiẹ̀ gbọ́ nǹkan kan rí láyé wọn ò dupájú sẹ́lẹ̀ fọlọ́n látara anabi sallallahu alayhi wa sallam a sì rìn rí bẹ́ẹ̀ náà nù àwọn kọ̀ọ̀kan lẹ́ni náà tó ṣe yí pé tòun tọpọlọ wọn tó pé tòun tí ó gbóyè tí wọ́n bá ń di ẹ̀kọ́ ẹ̀sìn bí wọ́n bá àwọn àáfàá wọ́n jùra wọn lẹ̀ ni wọ́n jùra wọn lẹ̀ gbà táwọn ò jẹ́ nǹkankan látara bí àwọn náà wá ń ga sí àmọ́ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ a sì mọ àwọn òmíì náà tó ṣe yí pé àwọn kan ò tí ì jẹ́ nǹkankan ṣùgbọ́n tòun tàyè tí ì jẹ́ nǹkankan wọn náà wọ́n sì máa ríra wọn pé àwọn ju ọ̀rọ̀ Ọlọ́run lọ wọ́n máa ríra wọn pé àwọn ju ọ̀rọ̀ ànábì náà lọ látara bẹ́ẹ̀ àwọn ọmọ wa ríra wọn gẹ́gẹ́ bíi pé àwọn làwọn gbọ́n jù àwọn sọ́ábà wọ́n gbọ́n wọ́n lọ́pọlọ bí wọ́n ti gbọ́n tó bí wọ́n ti nípò tó bí wọ́n ti lówó tó bí wọ́n ti lọ́lá tó wọ́n ò ríra wọn bígbà táwọn ọ̀jẹ́ nǹkan kan níwájú ànábì ni. irú ẹ̀ lélẹ́yìí tó ti pàápàá wa Mu'adh kọ́lọ̀ ń n'usi wa wọn. lọ bá anabi njọ́ kan ńgbà wọn bẹ́ẹ̀ sẹ́rìn àjò wọ́n lọ bá anabi ká anabi sí wá sí fáwọn. ìyẹn wa abdullahi bùnà amúr bùnà asigba wa kọ́lọ̀ ń bá wa wọn. lọ bá wa mu'adh bùnà jabal ó ìrìn àjò tóun fẹ́ ṣe yìí kó má lọ jẹ́ sí wípé yóò díhun àwọn máa ń jòkó tá ànẹ́bì ní ẹ̀wò kan gbogbo àwọn máa bẹ pẹ̀lú ànẹ́bì àwọn jòkó lọ́dọ̀ ànẹ́bì àwọn máa gbọ́rọ̀ lẹ́nu ànẹ́bì àwọn jòkó tá ànẹ́bì àwọn máa gbọ́ wá sí lẹ́nu ànẹ́bì ìwọ níjọ́ wo ló ti jòkó mi wọ́n ti ń gbọ́ wá sí i. n'igbo níjọ́ ló ti jòkó gbé ibi tó tiẹ̀ ti máa lọ gbọ́ sí yálà lójoojúmọ́ ni lọ́sọ̀ọ̀sẹ̀ ni lóṣooṣù ni tó yẹ kó o ti kọ́ kàn kò sí nǹkan tó fẹ́ dí mi lọ́wọ́ eléyìí màá lọ gbọ́rọ̀ ọlọ́run àwọn eléyìí àwọn sọ̀hábà nẹ́bìrẹ́ o wọ́n fẹ́ sẹ́rìn àjò tí èsè yìí pé kò ní padà wá yóò padà wá o ìwà ń wò ó pé ah, àwọn nǹkan ńlá lòun fẹ́ pàdánù yìí nìkan àwọn ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lọ́fẹ́ bọ́ mọ́ òun lọ́wọ́ yìí tóun bá sẹ́rìn àjò báyìí òun ò ní máa rà nábì lójú lójoojúmọ́ mọ́ abẹ́ẹ̀ríkà òun ò ní rà nábì lójoojúmọ́ ṣùgbọ́n làákà ìtì ẹ ti wá lè lọ síbi pé ẹbí fóònù sì wà nísìn àníṣẹ́ nígbà tó ti ẹ̀ wá ń lé gan-an sọ lọ ibi tó ti gbọ́rọ̀ lọ́hùn bẹ́ẹ̀ lé tọ́hùn sọ̀rọ̀ pé ẹsẹ̀ bí fóònù wà. àwọn wọ̀nyí ìfẹ́ ká gbọ́rọ̀ ọlọ́run ó jòkó lẹ́mìí wọn ni látara bẹ́ẹ̀ bọ́sẹ̀ lọ́ba nẹ́bí nìyẹn pé ra nẹ́bí dákun ṣe wáàsí fún mi mo fẹ́ ṣe ìrìn àjò sàsọ́ọ̀lẹ̀ fún mi níwá ní àsọ́ọ̀lẹ̀ léyìí tó yẹ pé nítọ́ jẹmọ́ gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ ẹ̀sìn mi yóò kó sínú nítọ́ sì jẹmọ́ gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ àgbésí ayé mi náà yóó kó sínú jẹmọ́ ẹ̀gbọ́n tá ànẹ́bí wí ni ànẹ́bí ni máa sin lọ́wọ́n ọba rẹ lọ́kàn ṣoṣo kò sì má mọ̀ pẹ̀lú ọlọ́run لا awla ولا قوة إلا بالله. abẹ́rẹ́ nǹkan abẹ́rẹ́ nǹkan ẹ̀wọ̀n النبي. béèrè lọ́wọ́ ànábì النبي ẹnu ọ̀rọ̀ tá ànábì sọ fún òun fẹ́ ọ̀rọ̀ tó pọ̀ pẹ́pẹ́ ọ̀rọ̀ òun yóò níhun ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òun yóò sì níhun ṣe pẹ̀lú ọ̀rọ̀ ayé òun agẹ́sí pé pẹ̀lú ọ̀rọ̀ tá ànábì sọ yìí gbogbo ẹni tó bá ti ń sin ọlọ́wọ́n ọba lọ́kan ṣoṣo òun lọ́ra yé wa òun lè tó gbésí ayé rẹ̀ ó lójútùú òun lè tó gbésí ayé rẹ̀ òun ni ó yanjú gbogbo ẹni tó bá ti mú orogún pẹ̀lú ọlọ́run tó bá ti dá nǹkan àmì ìpapọ̀ mọ́ ọlọ́run ọ̀rọ̀ gbésí ayé ń tọ̀ ọ̀hún kọjọ́ra wọn nu o amẹ́ríkà nínú àgbọ́yé ọ̀rọ̀ yẹn lákọ̀ọ́kọ́ ẹ̀rí wọn lélẹ́yìn náà ni ọ̀rọ̀ tó kó gbogbo nǹkan sínú gẹ́gẹ́ bó ṣe béèrè nígbà tó jẹ́ sí wípé ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo kéèyàn ọmọ morogún pẹ̀lú ọlọ́run òun náà ní pàápín tọ́lọ̀ nítorí ẹ̀dá wa wá sáyé wọ́n ní ẹ̀ lọ́rọ̀ ànábì fi máa lórí yẹn torí pé ọlọ́run ò ní àwa ṣe ìkankan láyé tójú ká wá jọ́sìn fún òun ọlọ́run ọba ọ̀kan ṣoṣo lọ ká má ní nǹkan míì ká má ní lẹ́rù ká má ní nǹkan míì ká má dì máyà tójú ìmú òun ọlọ́run ọba lọ́kan ṣoṣo lọ ìyẹn lọ́wọ́ bá alẹ́ kọ́lá náà sọ fún wa náà Al-Qur'ani yìí pé èèyàn àtàlìjẹ nù ọ̀dà yín wá sáyé nkankan o bí ọ̀jẹ̀ pé kẹwàá jọ́sìn fún wọn lọ́wọ́ bọ̀ kan sóni o. àbá wa Mu'adh ibn Jabal àwọn tó wá wò ó pé èyí tá ànábì sọ yìí àwọn ti gbọ́ o ànábì ò tún wá sọ míì fáwọn káwọn tún gbọ́ míì torí pé náàjò táwọn ń lọ yìí àwọn nídìí káwọn gbọ́dọ̀ tó pọ̀ ẹ̀ríkà àbí èyí tá ànábì sọ anabi ó tún ṣe báwọn lórí ẹ̀ ìlú òjíṣẹ́ ọlọ́run ọ̀hún àtúnbà wá àlékún sọ̀rọ̀ náà anabi tún sọ fún pé gbàtọ́ ọ̀nà bá ti kíyèsá rẹ̀ tọ́ ọ bá ti rí pé o ti ṣàṣìṣe tọ́ ọ bá ti rí pé o ṣe ń tí ọ̀dá wọn náà yà á túnra rẹ̀ sí o yà máa tún hu àwọn ìwà dáadáa abẹ́rẹ́ nìkan yà máa ṣe kí ni yà máa tún hu ìwà dáadáa eléyìí ló jẹ́ ìbámu inú àwọn ọ̀rọ̀ bíta anábì ti sọ wípé ní ìwà dáadáa lèyàn máa gbìyànjú kéèyàn òbí tẹ̀lé àwọn èyí tó bá já ṣìṣe eléyìí tí yẹn tó kù tẹ́lẹ̀ àbá wa Mu'adh ibn Jabal wọ́n tún lọ́ọ́ bá nẹ́bí pé ilé ànẹ́bí mo ti tún gbọ́ eléyìí náà ó tún wá fún mi lómii torí ibi tí ń lọ yìí kí na ìmọ̀gbà tí ì dé ẹ̀rí àná ìbá tún sọ fún mi pé ìrẹ́ Mu'adh ìrẹ́ Mu'adh ó rí dúó déédéé o ẹ̀rí nǹkan dúó déédéé lórí ojú ọ̀nà tó wáyé kó sì lọ tún ìwà rẹ sí ẹ wò nǹkan ìwọ mùsùlùmí tí wọ́n pè ọ́ mùsùlùmí tó ṣe yí pé ọ̀jẹ̀ ńlẹ̀ egungun jẹ́ ńlẹ̀ orò gbogbo ẹ̀ ní ọ́ ó tún pàdé mọ́sálásí

bọ́ ọba ti dúró lórí ẹ̀ ọlọ́nà àbáyọ gbogbo tó wù kó lè fèsì ẹ̀ àbáyọ dé lórí gbogbo tó wù kó lè fèsì ẹ̀ gbogbo tó wù kó lè ṣẹlẹ̀ sí ọ ó làbáyọ ànábì ní dúró déédéé o níbi eléyìí ọ̀rọ̀ yìí àwọn nǹkan tá a gbọ́ yé lábẹ́ a gbọ́ yé pé oríṣiríṣi náà ni ó ṣẹlẹ̀ sí wa láyé àwọn oríṣiríṣi tó wá lè ṣẹlẹ̀ sí nìyí. ṣètọ́ni lè fẹ́ lò wọ́n láti lè jẹ́ kéèyàn má dúró déédéé àfàwọn mọ̀wádìí wa ń pèsè àkíyèsí pé hàn dúró déédéé torí báwọn kẹ̀kẹ́ ń bọ̀ tó ṣe wípé yóò fẹ́ fẹ́ ọ̀dànù má jẹ́ ọ ọ̀dànù dúró déédéé wọ́n tí wọ́n náà ń gbọ́rọ̀ ilé ni gbogbo ohun tí ń bá wọ́n náà tí wọ́n náà ń rò pé à tá a sì lè dúró lórí eléyìí báyìí dúró níbi kó dúró òun rẹ wá àwọn tó ṣáájú náà ọlọ́run tẹ̀sí àwọn náà wo ọlọ́run dá wọn wo láti lè mọ̀ pé sóun ṣe tèmi lódodo ni àbí tẹnu lásán àbẹ́ẹ̀dìgà torí pé mi ṣe tẹnu lásán o òun ni pé ẹgbẹ́ bẹ́ẹ̀ lómi ń gbádùn yóò sìn lọ́hùn gbà náà àbẹ́ lómi sì ní sọ̀rọ̀ kan ní ọ̀nà méjì náà ló lè gbà wá lọ́rọ́ dúró déédéé yẹn bí yàrá ń jẹ lómi lọ́wọ́ òun pa mọ́sálásí jẹ tí bá ń bẹ ọlọ́run níbẹ̀ sàn mẹ́wàá tọ́wọ́ wa nù sòrò ẹjọ́ bọ́ yẹn yọ gbàgbé mọ́sálásí nísìnyí ó di wípé à àárín mọ́sálásí ẹ̀ gbọ́ wàláì kò sí àyè o àyè ni bá a ti ń lo èkó lọ ẹ a bẹ lọ́wọ́ ṣé bọ́lá òun náà lọ ń lánàá ṣé a dúró náà lórí pọ́tà pásítọ̀ ọlọ́run lọ mẹ́yìn lórí àwọn bá tò nísìnyí ó ti yàtọ̀ sáwọn bá àwọn tẹ́ ìjọ ń ṣe tọ́lọ́run lánàá àwọn èèyàn ò wúlò mọ́ ẹ ti tún bá àwọn míì tó ṣe wípé àwọn sọ wọn pé díẹ̀ ọmọkùnrin ò tó abẹ́rẹ́ nìkan àdíẹ̀ ọmọkùnrin ò tó kó o tún wẹgbẹ́ kó o wẹgbẹ́ ẹgbẹ́ yẹn ló lè dáàbò bò ọ́ ọlọ́run ti ń sọ ọ láti gbà kó o ọ mọ́ tọ́wọ́ rẹ fi tẹ kó ńlá kọ̀lágbára àti dáàbòbò ọmọ lónìí o àfikún ọ̀nà wá gbára èṣù èṣù tóun sì burú òun ò ní fún ọ ní kékeré àyàfi kọ́ gba bíi tan ten padà ẹ̀rí tọ́ba yìí fún ọ ní nǹkan ẹ̀ ọ̀kan báyìí bíi tan ten àbí tan hundred yóò béèrè padà lọ́wọ́ rẹ ìdààmú wa padà bá ọ nígbẹ̀yìn ṣùgbọ́n kò ní sọ fún ọ nígbà tó bá wa kò ní sọ fún ọ o torí ìgbà pé tó bá ti sọ fún ọ mẹ́rẹ̀ ò ní ṣe. àwọn ah, oníṣẹ́ o ẹjọ́ wọ́n ṣe sọ bẹ́ẹ̀ nígbà tí òun fẹ́ kí ipò tó ń wá bẹ́ẹ̀ wọ́n fẹ́ kó wọn kú sọ pé o ò lè kú mbẹ́ sáàtì ṣe ti wa nígbà bá bá débi kan tó bá ti fẹ́ parí ẹ̀ tàbó ti parí ẹ̀ ní ẹ̀pẹ̀tọ̀ sórí tá fún ọ o láàrin bíi àwọn ọdún ẹ sọ yí tẹ́lẹ̀ torí ọmọ náà ló já ṣe ẹ kò gbọdọ̀ sọ fún ọ tó bá ti sọ ọmọ ò ní ṣe kò ní sọ fún ọ tẹ́lẹ̀ kò sì ní sọ mí ìfẹ́ lómi nígbà táwọn aburú bá dé ní ó tó máa sọ fún pé ara ṣẹ́ tó ṣe jọ́ kínní àná náà ni a gbọ́dọ̀ sọ ìwọ̀n fún ọ tí bá dé báyìí látò wọn sọ. ẹ wá wo wàhálà tí máa bẹ́ lómi ibi kọ́ ọmọ wa gbára kágbára kọ́ déédéé o níbi tó kàn bá wá dé òun ó tún wá sọ fún pé tọ̀ omi náà tó ń bọ̀ tó tún gèlè yìí lọ ṣùgbọ́n àgbọ̀dọ̀ sọ fún ọ ah nígbà tó kàn ṣẹlẹ̀ sí bá nìyẹn kàn ṣẹlẹ̀ sí tí wọ́n tún sọ fún pọ́ka tó ń bọ̀ tó tún ju yìí hùn lọ sẹ́yìn pé wàhálà ti dé sẹ́yìn pé òun kò ní gbádùn má kò ní mọ bírò èyí tí ń bọ̀ ti tó kò wá ní kí ó ní fọkànbalẹ̀ oríṣiríṣi àárẹ̀ yóò wá wọlé sóhun náà láàkalẹ̀ jẹ̀mọ́ ànábì ń sọ fún wa o bá ànábì ṣe ń bá Mu'adh bùnú jábàlì sọ̀rọ̀ yìí táwa náà ń ka ọ̀rọ̀ yìí táwa náà máa kẹ́kọ̀ọ́ mẹ́ káwa náà dúró déédéé tó bá yẹ pé bá rọrùn ní yá ká dúró déédéé ká mọ̀ pọ́lọ́n tó jẹ́ kó rọrùn fún wa òun náà òun náà ló lè wa ká mọ̀ wá gbára ká gbára lọ́bì kan tó bá sì jẹ́ sí pé bá rọrùn lọ́wọ́ tẹ́lẹ̀ tó fẹ́ jọ bí ìgbà tó ṣòro díẹ̀ tó fẹ́ jọ bí tó nira lónìí òun anabi tún wá sọ fún àbáwá mu'adh ibn jabal àfáwá mu'adh ibn jabal ó ní tún ìwà rẹ sí o yíwà rẹ ó dáa jama mùsùlùmí ìwọ mùsùlùmí kọ̀yẹ́kẹ́nì kan bọ́ ọ gbé kí wọ́n máa wá sọ yí pé àfà èèyàn bú ni alájì èèyàn bú ni alájà wọn súnmọ́ ni iná lówó wo ó lè bú òkú bó ti ń ni. ha alága tó ń wò ni ajá àdìgbòlùkì ló ń ni kó mo wá fi wé àwọn nǹkan burúkú tí ọ̀dá èsè mùsùlùmí òdodo anabi ń ṣe wáá sí bàbá Mu'adh ibn Jabal lẹ́yìn tẹ́mi àtiwọ́ náà máa kẹ́kọ̀ọ́ ń bẹ̀ wípé ní wa ká máa yẹra wa wò ká máa exercise ara wa wò ká máa evaluate ara wa wò wípé ǹjẹ́ wà mí yìí sọ́ba tẹ̀sìn ọlọ́run mu torí pé ká tún gbé e báwọn náà torí pé ọ̀nà méjì la fi wò ó ìwà rẹ̀ ń gbà míì tó o bá ń wù ú àwọn tẹ́ ẹ jọ wà ó lè má tẹ́ wọn lọ́rùn o torí pé ń pàtó yẹ pé àwùjọ tá a wà e, ìwà abú ló ti lọ́pọ̀lọpọ̀ fẹ́ ká tún wò báwọn náà torí pé gbàmí máa bẹ tí wọ́n bá ń ṣe tọ́lọ́hùn nígbà wọn làwọn yóò yé tirẹ̀ ìgbà yẹn wọ́n kórìíra rẹ pé àá ah, ah, wàhálà ti ń ṣe wàá pọ̀ báyìí sọ́lọ́ náà lè fẹ́ pẹ́ ń sìn báyìí látara bẹ́ẹ̀ kónkálukó tún yẹrẹ wò náà kọ́mọ lọ gẹ́sí pé ńgbà tó ń ṣe tọ́lọ́hún tó wá gẹ́sí pé àwọn tó bá tó àwọn ọ̀fẹ́ tọ́lọ́hún tó ń ṣe nì kí wọ́n náà tó máa wọ pé à ah, bàtà àwọn yẹn ti ń bá gbé ládùúgbò wọ́n ti rí i pé wọ́n kọ̀ǹplé gbogbo bá tó sì fara ni wọ́n nítorí pé gbogbo tó bá ti bẹ́ẹ̀ sìn mu kò ní jẹ́ nira kò ní sọmọ púpọ̀ fara ni ẹnìkejì rẹ tí bá ti ń jẹ́ nira fún wọn akẹ́gbẹ́ wọn náà yẹra rẹ wò kó o sì wọ àwọn tó ń bá gbé lẹ́yìn bẹ́ẹ̀ àbá wa Mu'adh ibn Jabal ó tún béèrè pé ìdá fún mi lómi anabi ní páyà Ọlọ́run gbogbo bíkíbi tó bá wà ẹ̀wùn kan. ìwọ náà èmi náà gbogbo situation tó bá bára rẹ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ńlá ni o àlàyé ẹ̀ pọ̀ lọ́dọ̀ àwọn àbá gbogbo situation tó kù kó lè wà ojúlówó ni páyà ọlọ́run ọjẹ́ tálíkà náà ni páyà ọlọ́run ọkọ ni ọ́ ni páyà ọlọ́run lára ìyàwó rẹ ìyàwó ni páyà ọlọ́run lára ọkọ rẹ ọmọ ni ọ́ ni páyà ọlọ́run lára àwọn òbí rẹ obi náà ní páyà ọlọ́run lára àwọn ọmọ rẹ ọ̀gá ni ó ní páyà ọlọ́run lára àwọn ọmọọṣẹ́ rẹ ọmọọṣẹ́ ni ó ní wọ́n náà páyà ọlọ́run lábẹ́ ọ̀gá rẹ ọba ni ó ní páyà ọlọ́run lára àwọn tí ẹni tó ń darí ìwọ náà wọ́n ń darí rẹ ìwọ náà páyà ọlọ́run lára ẹni tó lọ́n bá fi sọ ó ń kálukú eru ẹ̀yìn náà wọn náà páyà ọlọ́run lára àmọ́mù rẹ ọ̀rọ̀ ni kóńkálukú wa ká gbogbo wa náà láti ti máa ń jẹ́bẹ̀rù ọlọ́run ìyẹn ni wípé ká máa tẹ̀lé òfin ọlọ́run lórí gbogbo òṣèṣì tó wù ká lè wà bákan náà tó ọlọ́run ni ọlọ́run má sì lò páyà ọlọ́run mọ̀ sí àrísá má rò pé ó lè dáa kọ́ wa gẹ́sí pé ìrònú tí ó wàá wá lè tí ṣètò ìbá mú wa lọ́wọ́ wàá gbà pé à kò lè dáa fún ọ tó wà yìí àbí kó o ṣètè sú má tẹ́tí sí yẹn anabi sọ fún wa bẹ́ẹ̀ pé ká páyà ọlọ́run bákan náà anabi ní ká máa jẹ́ kí dáadáa òun ni ká máa fi tẹ̀ láwọn àìdáa tá a ti ṣe tẹ́lẹ̀ bá a bá ti ń ṣe léyìí ká sì máa jẹ́ kí ìwà ìbágbépọ̀ wa láàrin àwọn èèyàn kọ́ máa dáa tá a bá ti ṣe léyìí yóò máa pa àwọn àṣìta àṣìtẹ́lẹ̀ yóò máa parẹ́ allahumma arina alhaqa haqqan warzuqna ittiba'ah wa arina albatila batila warzuqna ijtinabah. الحمد لله الذي يمغ ما يشاء ويثبت وعنده أم الكتاب والصلاة والسلام على نبينا محمد الذي مع الله به عبادة الأوثان والأصنام وخرب به الأنصاب والأزلام وعلى آله وصحابه وتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فيا عباد الله اسمعوا وعوا وتبادروا إلى الأعمال الصالحة فإنها تكفر سيئات عن ابن مسعود رضي الله عنه جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله إني وجدت امرأة ببستان ففعلت بها كل شيء ففعلت بها كل شيء غير أني لم أجامعها لم أجامعها قبلتها ولزمتها ولم أفعل غير ذلك فافعل به ما شئت فلم يقل رسول الله صلى الله عليه وسلم شيئا فذهب رجل فقال عمر لقد ستر الله عليه ولو ستر نفسه فأتبعه رسول الله صلى الله عليه وسلم بصره ثم قال ردوه علي فردوه علي فقرأ عليه وأقم الصلاة طرف النهار وزلف من الليل إن الحسنات يذئبن سيئات فقال عمر يا رسول الله ألو وعده أم للناس كافة فقال بل للناس كافة أخرجه مسلم فقد أشار النبي صلى الله عليه وسلم إلى بعض الأعمال الصالحة التي يمحو الله بها سيئات وعن أبي هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال أرأيتم لو أن النهر بباب أحدكم يغتسل فيه كل يوم خمس مرات هل يبقى من درنه شيء قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بها يمغ الله بإن خطايا أخرج البخاري ومسلم وبها أيضا يرفع الله درجات العبد عن ابي هريره رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم الا ادلكم على ما يمحو الله به خطايا ويرفع به درجات قالوا بلى يا رسول الله قال اصباغ الوضوء على المكاره وكثره الخطى الى المساجد وانتظار الصلاه بعد الصلاه فذلكم رباط فذلكم رباط اخرجه مسلم ọpẹ́ ni fún Ọlọ́run ọba tó ṣe pé ntọ́ba wò ó o lè parẹ́ ntọ́ba sì wò ó lè ní kọ́ máa bẹ̀ torí pọ́dọ̀ rẹ̀ náà kú ni kíni ọ̀dọ̀ rẹ̀ ní ìyá gbogbo tíra wa abẹ́rẹ́ka èèyàn ló fà á ló fi jẹ́sí wípé ọ̀rọ̀ pé ẹ̀dá kùn sí kádàrá máa yí padà àbí èyí padà sóorí tẹ́lẹ̀ ni so orí tẹ́lẹ̀ dáhùn rẹ̀ nígbà tó o ti rí tẹ́lẹ̀ èwo wá ní wàhálà tó máa dààmú ara rẹ lórí pé ẹ àwọn àbá àkànní kádàrá máa yí padà ẹ dákun sí kádàrá máa yí padà lóòótọ́ àbí èyí padà so orí tẹ́lẹ̀ ni tó mọ̀ pé sọ wá yí padà ni àbí òyí padà o orí tẹ́lẹ̀ má dààmú ara ẹ̀ ìtúwọ́n ní bùkátà sí ni wípé sá máa bẹ́ẹ̀ gbogbo èyí tó bá sì bá ọ tó bá ti ń dùn mọ́ ọ máa bẹ́ẹ̀ lọ́hùn bí ó máa bẹ́ẹ̀ bí ó ṣe já sí yìí tí ó dùn mọ́ ọ tó bá wá yí padà bí ó sì yí padà tọ̀ sáà máa bẹ́ẹ̀ tiẹ̀ torí pípa tó kúkú mọ̀ náà tẹ́lẹ̀ níbi kọ́ ọbẹ̀ ń ó lè lọ́kẹ́ náà ni ti kọ́ kalẹ̀ fún ọ yí pé bá ti ìgbà náà nǹkan òun wa sallallahu wa sallam ẹni tọ́lọ́ fi pa gbogbo ti ń jẹ́ ìmọ̀ torí kúgbà tí wọ́n bí ànábì nílùú mọ́kà òòsà ń ké ni orò ń ké nígbà náà ṣùgbọ́n gbà tá ànábì dé ànábì sàlàyé fún wọn pé à kò sí èrè jẹ́ níbi kéèyàn máa sùn sa kò sí èrè jẹ́ níbi kéèyàn máa lọ lè tún sí nǹkan mi yàtọ̀ sọ́lọ́hùn ànábì sàlàyé lè bá àwọn ará ìlú mọ́kà náà lóòótọ́ wọn gbà ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn wọ́n kú padà gbà látara bẹ́ẹ̀ ká máa ta tẹ́tẹ́ ẹ̀rí kama máa gbogbo àwọn nǹkan wọ̀nyí náà là ànábì bá ṣùgbọ́n pàtó anabi dé ànábì sàlàyé òfò tí bẹ́ẹ̀ mi tẹ́tẹ́ títa anabi sàlàyé ẹ̀ fáwọn èèyàn ọlọ́run wa ní kí tẹ́tẹ́ títa náà kó sì kíni kó tó parẹ́ gbà náà ìkẹ́kẹ́ kọ́ bá o kọ́ máa bá àwọn sọ̀hábà rẹ̀ àti gbọ́dọ̀ bí dáadáa tẹ̀lé ìlànà ẹ̀yẹ ọlọ́run máa tẹ́tí gbọ́rọ̀ ọlọ́run ká sì máa dè é mọ́lẹ̀ ká sì máa yára láti máa lọ́ọ́ torí pé àfa Abdullahi ibn Mas'ud ọkan náà àwọn sọ̀rọ̀ bá nẹ́bì ni wọ́n gba kan ọlọkùnrin kan wọ́n bá nẹ́bì njọ kan ọlọkùnrin yìí wá ń sọ bá nẹ́bì pé dáa nẹ́bì orí ìgbà tí mo dénú oko mi lónìí ni mo bá arábìnrin kan a gbogbo oríṣiríṣi mo náà ṣe etí ìkàṣe ni wípé mi ò bá a lásìkò gbogbo oríṣiríṣi inú eré mo bá a ṣe ìyìnbá lásìkò dé ti wá yìí tán ó ń retí ká ànábì òfèsì lórí ẹ̀ ànábì ò sọ kankan ọkùnrin yìí wá ń lọ bó ṣe wá ń lọ àbá Umar wá sọ fún pé ọlọ́run ti bàṣírí rẹ ẹnìkan kò rí ọ nígbà tó ṣe ṣùgbọ́n ọlọ́ kankan lọ bàṣírí ara rẹ tẹ pé ta gbangba ló ti ń sọ wọn ní bó ti wá sọ̀rọ̀ ànábì wá ń wo lọ báyìí ànábì wá ń wo arákùnrin náà lọ pàtà anabi wa ń wo lọ anabi rí i pé bí ṣe ń lọ inú rẹ̀ bàjẹ́ torí pé kíni ìgbàgbọ́ ń bẹ lára rẹ̀ pé àwọn ti ṣàìdá àwọn ti ṣàbúrú ẹni rẹ̀ tọ́ba ti ṣe nǹkan kan tọ́ba ti burú ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ máa tọ́ba ti jẹ́ kó ti ta kò fi ọlọ́run ẹ̀mí rẹ̀ gbọ́dọ̀ máa banújẹ́ gbogbo gbà ìṣesí yìí lànà bìrì lára ẹ̀ ṣùgbọ́n lómi ìlẹ́yìn nìkan bẹ̀rẹ̀ wa léèrè bẹ́ẹ̀ nìkan bá ṣe aburú tán yóò tún dáàrin ìjòkó wọn yóò tún máa fi ṣe fáàrí bó ṣe ń wò ó yìí ọmọbìnrin kan wá sọ́dọ̀ ńlá náà àwọn gbádùn ara wọn dáadáa kọ́dà ìtọ́ ń bọ̀ lónìí ẹ̀rí nǹkan láàrin ìta gbangba náà ni o wọ́n tún mọ wá sórí ìsirísi ìranù tí wọ́n jọ ṣe kéésì eléyìí ni tọkùnrin náà ìbẹ̀rù ọlọ́run ló gbé lẹ́yìn pé à òun mà ti kọlu gbà ọlọ́run kọ bá ṣe kété pọ́njọ́ aláṣepọ̀ o ẹnu àwọn ìsọ̀rọ̀ sí ìbáraẹnidọ́wọ̀ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ìfọwọ́kan rẹ àwọn tó ṣẹlẹ̀ náà nìyẹn inú rẹ wọ́n bàjẹ́ látara bẹ́ẹ̀ anabi wa ni ẹ lọ pé wa gbà wá pé lọ́dọ̀ anabi anabi tọ̀ máa lọ kírun dáadáa sì tún máa ṣe lóru sì gbogbo àwọn dáadáa anabi tọ̀ ti ń ṣe náà àwọn aburú tó lo ti ṣe ṣáájú tọ́ ti padà dé díẹ̀ má ọlọ́run ó bọ̀ pa gbogbo ní sèémá ntọ́ tẹ̀ra ma nìyí pé gé wọ́n ju wákàtí márààrún rí ọjà irun jàmá kí ní àwọn iṣẹ́ tó tún máa fi jọ́sìn àwọn tó tún máa ṣe lẹ́yìn ọlọ́wọ́n ọba àlékè ọlá yóò fi gbogbo àwọn nǹkan wọ̀nyẹn yóò máa fi pa àwọn àṣìṣe rẹ tó ṣe yẹn yóò fi pa rẹ bẹ́ẹ̀ ni àfáwà lọ́lọ́run bá wí pẹ̀lú àyà náà ni ẹ wo àwọn sọ̀hábà ẹ wo àwọn sọ̀hábà àwọn ò ní sọ yí pé mo rò abẹ́ nìkan ẹ mọ̀ sẹ́yìn pé mo rò lọ́ba tẹlomi ìjẹ́ láyé lóde òní ìgbà táwọn àbá sọ̀rọ̀ kọ́tà ni pẹ̀lú bẹ́ẹ̀ ti sọ̀hún mo rò pé nǹkan tí wọ́n sọ nìyí mo rò pé nǹkan tí wọ́n sọ nìyí ló sì máa fi ṣiṣẹ́ yóò máa lọ fi ṣàbúrú àwọn sọ̀hábà kalẹ̀ béèrè ni o àbáwọn Umaru béèrè ni pé ìrẹ́ ànábì dákun sọ́kùnrin yìí nìkan láyà yìí bá wí ni. sóhun nìkan ló nírú opportunity yìí tó ṣe wípé gbogbo àwọn nǹkan tó ti ṣe tóun náà ronú kàn pé ọ̀dà tí bá ti ń ṣe àwọn dáadáa yóò fún jama kí sọ anabi sallallahu alayhi wa sallam anabi ní nìkan o gbogbo wọn náà tí wọn náà ti ronú kàn àwọn àìdá rẹ rí tí wọn náà wá rí wípé a àìdá alẹ́lẹ́ yìí tó ti wá pinnu kó o ní ọ̀tẹ̀ramá ìmáa ṣe àwọn iṣẹ́ olóore ìyẹn anabi sallallahu alayhi wa sallam anabi wa tó tọ́ka lọ síbi àwọn apá kan ṣe olóore téèyàn tó lè máa ṣe tí ó tún máa pa àwọn àṣìṣe wa rẹ àfàwọn àbúrò rẹ lọgbà àdìsí wa lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi gbé àdìsí yẹn wá lọ́nà téèyàn máa fi bá làákà yìí sọ̀rọ̀ anabi kọ́kọ́ béèrè anabi ní ẹ̀rí ẹ̀yìn èèyàn ẹ wò ká ẹ wò ọ̀rọ̀ eléyìí ara àwọn metọdụ kan nìyẹn téèyàn máa fi kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tọ́ba tẹ̀lé pọ́ǹba yẹn àwọn èèyàn wí tí ju ọrọ sáwọn náà máa ọ sọ̀rọ̀ máa ọ ibi ti ń fún ọ wù ẹni tí ń tò gbégun ó jì wa ń pè é pé ànábì wa ń bá wọn sọ̀rọ̀ pé ẹ̀yin èèyàn ti ká sọ wípé ẹnìkan nù yín ọwọ́ àlọ́ lè odò kékeré kan níwájú pọ́tẹ́pọ́tò tó níwájú ilé rẹ yìí jojúmọ́ ni máa wẹ̀ ń bẹ̀ lẹ́ẹ̀ márùn ẹ̀ márùn ni ó wẹ̀ ń bẹ̀ jojúmọ́ alábìnrin irú ẹ nìyẹn tí èsẹ̀ ti ń lọ gbóra mẹ́lẹ̀ o ṣé njẹ́ alẹ́ nídọ̀tí kan tí ó sẹ́kù lárú tọ̀hún jẹ̀mọ́ àwọn àwọn tí ń ń náà fèsì pé ẹ̀dá anábì ọ̀rọ̀ tó sọ ni òdodo bẹ́ẹ̀ bá ti wẹ̀ látàárọ̀ tó o bá súwẹ̀tì púpọ̀ tí bá tún tóbi ọwọ́ ọ̀sán àbí nǹkan tó o bá wà láàrin ibìkan tó o bá ra òórùn ó ti fẹ́ mọ̀ ọ̀rùn jáde lára rẹ̀ ṣùgbọ́n tó yẹ pé ọwẹ́ nídàájí gbà tó tóbi tóbi aago mọ́kànlá sí méjìlá ó tún wẹ̀ mí gbà tó tóbi aago mẹ́ta síbẹ̀ ó tún wẹ̀ mí gbà tó tóbi aago márùn ó tún wẹ̀ mí gbà tó tóbi aago méje ó tún wẹ̀ mí bí aago méje ẹ̀rí wípé ó ń tọ̀ òun ni ara rẹ̀ ọ̀ mà kò ní sóorùn kẹ̀kẹ́ tí ọ̀ máa rùn lára àbí kó ń tọ̀ wọ́n máa báwa náà ṣe fèsì nìyẹn ànábì ní bẹ́ẹ̀ ni sẹ́ẹ̀rí bára rẹ̀ ó ṣe mọ́ òun bẹ́ẹ̀ náà làpèjúwe ẹni tó ń kírun wákàtí márààrún ẹwà ẹwà ànábì sallallahu alayhi wa sallam ìrun tí wọ́n kà kún yìí ó rẹ́ nì àǹfààní ni fún ọ bọ́ ọba ti ká ṣùgbọ́n àtàn ọlọ́run wo ni tọ́ ọ̀ya àṣùbà tó kí wọn ẹ bá fi pa àwọn àṣìṣe tó ṣe látàlẹ́ àná ẹ bá fi pa á rẹ lókùngbà tí ọba ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run bákan náà bọ́wọ́ ẹ̀ tó kí dúrì àwọn èyí tó ṣe látàárọ̀ dàsìkò àyílà ẹ̀ bá fi parẹ́ èyí ṣe látìkò àyílà sásìrì ẹ̀ bá fi sásìrì parẹ́ magiribi rẹ̀ wáyé pàdé èyí tó ṣe látìkò sásìrì magiribi rẹ̀ bẹ́ẹ̀ náà ní tààrin ìṣáyè tí ìṣáyè ẹni tó wá gbé dàárọ̀ ọjọ́ kejì abẹ́rẹ́ nǹkan ẹ wo nǹkan ẹ wo rẹ lálá irun yìí ni tàyílà tọ́yẹ kó káyílà àwọn àṣìṣe tí àyílọ̀ ń parẹ́ òjò parẹ́ ó ti fò ń jọ̀hún pàtó wá di àṣírí tó bá kí ẹnu ti àṣírí àtàyílà nìkan náà ni ó parẹ́ ojú táwọn bá mi wò nìyẹn o wọ́n tó kí i papọ̀ tẹ́pá yìí láti àṣírí àjẹpọ̀ ní mọ́gírìbì ni ìtumọ̀ rẹ̀ ni wípé gbogbo àwọn àṣìṣe àtàárọ̀ tàyílà dúró síbẹ̀ tàṣìkò àṣírí dúró síbẹ̀ ẹnu ti mọ́gírìbì àti tààrin mọ́gírìbì sí àṣírí wọn nìkan lọ́lọ́pọ̀túnítì jama ẹ wò ká ẹ wóore tí ò yẹ kọ́ ọmọ ọbọ mọ́ wa lọ́wọ́ jama lẹ́yìn wàtá nàbí sọ eléyìí àbáwa àbúrò náà lè tàbí dánu dúró ó tún wá sọ mí pé ẹ gé ń tọ́ yín níka àwọn sẹ́kàn tó yẹ pé tó ọba ti ń ṣe é ọlọ́wọ́n máa fi pàṣẹ rẹ rẹ ni kódà yóò tún máa fi gbé ipò rẹ ga lọ́dọ̀ ọlọ́run àwọn sọ̀hábà irú eléyìí làwọn fẹ́ máa gbọ́ lẹ́sẹ̀ kan náà wọ́n ní rí anábì afẹ́ gbọ́ dákun anabi ni ẹ máa ṣàlùwàlá dáadáa bó tiẹ̀ jẹ́ sí wípé àwọn àdìsí yìí wọ́n sọ fún wa pé àwọn àríwáyà mi wá lórí etí àfa wa Abu gẹ́gẹ́ bí sọ̀rọ̀ lérí wípé ìsìbáàgòlù ùdò níbi títí ń sọ̀rọ̀ wípé níjọ́ gbẹ̀dàlì àwọn àtọ́ funfun látara kẹ́ni látara àlùwàlá ìsìláàmù níbẹ̀ yẹn àfàwà rírà ọ̀rọ̀ àfàwà rírà ni wọ́n ní kí sọ̀rọ̀ ànábì látara bẹ́ẹ̀ ìsìláàmù lùdù kínyàn máa sàlùwàlá dáadáa alàlè màkárì níbi gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ níbi gbogbo oríkèéríkèé tá a máa sàlùwàlá dé kájẹ́ kómi ó débẹ̀ dáadáa bákan náà ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ gbèsè wa tá à ń gbèsè lọ sí mọ́sálásí ẹ̀rí kan ọlọ́run ó máa fi gbé àwọn àṣìṣe wa yóò máa fi pa àwọn àṣìṣe wa rẹ́ yóò sì máa fi gbé wa ga nípò bákan náà inú tó tún tó sì kẹta ẹ òun náà ni ká retí kan lẹ́yìn bá ti kí kàtá bá a bá ti kí kàtá ah, ní kàtá pẹ́ dé kó ti wà wa kalẹ̀ kó tó dé kí gbàtọ́ ah ṣé pásítì tó yin ti tó láti ah ti lọ agbóhùnbàdì tó wá láti pò ní kásírì rárá mùsùlùmí òdodo bó o ti ń kí jimá tánisìn ló ti tún máa ronú àṣírí kalẹ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ sí wípé àtàlẹ́nu náà ti máa pílánì oúnjẹ tẹ́jẹ láàárọ̀ la kalẹ̀ kéésì àárọ̀ rẹ̀ tó máa pílánì ẹ̀ dẹ̀dẹ̀rẹ̀ ọkùnrin ní ọ̀yà àríbá wọn ojúlówó ọkùnrin gidi o kéésì àárọ̀ ló tó máa pílánì pé ẹlẹ́kùnkẹ́ lájẹ láàárọ̀ rárá ẹ ti máa pílánì ẹ̀ kalẹ̀ látàlẹ́gbẹ̀tọ̀ ọlọ́wọ́n jà jí dáadáa o ìyá alágbájá kí n lá la ṣé n tá jẹ láàárọ̀ la ti wà ńlẹ̀ kódà o pla o o pláàni títí pé talẹ́ náà o ẹ ti pláàni ka kalẹ̀ nígbà o wà ń o oúnjẹ la kalẹ̀ tẹ́ ẹ sì o pláàni oúnjẹ o ọ̀la kalẹ̀ èyí sì tẹ́ ẹ pláàni irun o ó tún bọ̀ náà tẹ́ ẹ o òun náà kalẹ̀ èyàn máa pláàni òun náà níbi kẹ́ wá pláàni ẹ̀ kalẹ̀ máa ronú nípa máa múra ó fi mọ̀ pé ṣébi tí mo fẹ́ lọ ìṣe màá ti dé àbí ibi tí ń lọ náà màá lè kírun bẹ́ẹ̀ bí mùsùlùmí ti ronú nìyẹn pé ibi tí ń lọ yìí ṣé màá lè kírun bẹ́ẹ̀ àbí kí n kọ́kọ́ kírun kí n tó kú òun lé ni àbí mọ́tara lọ ó yẹ kí n lè dé kí n wá kírun lé gbogbo eléyìí olóòtú fi ronú olóòtú ronú pa rẹ̀ kalẹ̀ torí kíni torí àwọn oore tá a lẹ́bi sọ́kọ́ wa bẹ́ẹ̀ ni o tọ́ọ̀ bá ti plan ẹ̀ kalẹ̀ wọn náà lóní tó bá fọ ọdún eléyìí náà níbi tá a ti dúró lénìí tá اللهم اغفر لنا قبل الموت وارحمنا بعد الموت ولا تعذبنا يوم الحساب اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم افتالنا ابواب رحمتك اللهم افتالنا ابواب رحمتك اللهم اعز الاسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم أعز الإسلام والمسلمين ودمر الشرك والمشركين اللهم أعنا سلطاننا سلطان المسلمين اللهم أعنا سلطاننا سلطان المسلمين اللهم آد ملكنا في هذا البلد إلى الإيمان اللهم آده إلى الإسلام اللهم انصره لتقدم هذا البلد اللهم وفقه ووفقنا جميعا اللهم وفقه ووفقنا جميعا اللهم انصر الإسلام والمسلمين اللهم افتلنا وثبت أقدامنا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المشركين فانصرنا على القوم المنافقين يا رب العالمين وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم قم إلى صلاتك الله أكبر